àlùbàlágọ́tù òtọ́ọ̀bà kọ́tù lùkàlámì adákùn tí ẹ wá ṣe tẹ múwèé lọ́wọ́ tí mi wá nù wá jókòó ìwọ́n a máa tú tírà fún yẹn ní rí kókó kẹmú jáde mẹ́. òtọ́ọ̀bà kọ́tù lùkàlámì lèmọ̀kìtàdọ́ àlìhàlì. مع aṣọ àhátùhì كل kí ó lè ṣòro fún ọ láti ha sórí ẹyá kí ni wọ́n ti pè túmọ̀ bàlágọ́ ẹyá àlìbàlágọ́ tún ẹ̀ka jáde lè mọ̀ kọ̀tàdà lẹ́hàálẹ́ máa aṣọ àhátùhì lórí lọ́wọ́ kan ni wọ́n ti sáré gbèrú nígbà ń ń bàlágọ́ òun ni kí ọ̀rọ̀ bá ìṣesí mu. òun ọrọ kọba ọ̀rọ̀ ma mu mọ àfàṣọ àtìsí pẹ̀lú ọkọ ni àfa ati yọjú yìí kúrò níwèé ni o ló ti wà ń rí kọ bẹ́ẹ̀ ni ó ti fún mọ́ra ń jẹ́ mọ àfàṣọ àtìsí pẹ̀lú yìí ó clear kọ́ hàn dáadáa àkọ́kọ́ dùn. Ṣé ti dè mọ́lẹ̀ mm. nínú nǹkan tí àwọn àtọ̀ àṣẹ sọ fún wa òun ni alifasọ́ha ẹlẹ́ẹ̀kejì ní alifasọ́ha kí ni ń jẹ́ fasọ́ha. ń bá mi lọ díẹ̀ díẹ̀ ìfàsọ́hà ló kù tá sọ ìtumọ̀ rẹ̀ fún wa nísìn mo ti fẹ́ ká sọ̀rọ̀ ayé eléyàn ni ẹ sọ pé àlìfàsọ́hà tó. ti bẹ̀rẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀. ẹ wá sọ yìí pé bá a ti àlàyé tẹ̀lé ń sọ yìí. aleykum salaam bá a ti wasfan yìí ń wá ní ìròyìn lèlè kẹ́límọ́tì lè wà hídátì gbólóhùn ẹ̀yọ̀ kan. أيضا تأتي وصفا للكلمة الواحدة أتنصيك ووصفا للكلام نتيجة أو قطعك كي حاسة باربا يعني إما ولا تبين بلوم يوكا إما وفن رأيي أرى ووصفا للمتكلمين lọ́ba tán bẹ́ẹ̀ sọ ohun tí mo tún fẹ́ kẹjá mẹ́nuba òun ni shurutul kalami al-fasihi nàmbà tírì nìyẹn shurutul kalami al-fasihi kẹ máa dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn báyìí ń káyọ̀ kẹ máa ha bẹ́ẹ̀ ni shurutul kalami al-fasihi ọ̀rọ̀ tó bá kílíà kí ni má jẹ̀mọ́ yìí. ìyẹn má jẹ́ ọmọ ọ̀rọ̀ tó clear dáadáa. sáàbì ń bá mi bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ wahid ayéṣlámà ayéṣlámà nínú ẹ̀lẹ́gàrà bá jí. kọ kí gbólóhùn ní ńlá kọ níbi gàràbà àjèjì gbólóhùn tí ò kọ́mọ̀ táwọn èèyàn mọ̀. tó sọ̀rọ̀ aha sórí ni ohun tá a sì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ yín jù nìyẹn. ẹ sọ pé àǹtẹ̀sílámù mí nàlẹ́ gàràbà tí ẹ ti wí àbí. ẹ sọ pé kàbọ̀ áàkì ẹ yọ̀ kẹ́hìn náà là ń bá lọ kàbọ̀ áàkì. lè mú tọrì gbígbólóhùn buhari nísìnyí òjò náà wọn ti gbà lérò pẹ̀lú rẹ̀ gẹrí bà ní àjèjì gbólóhùn gbà ní. lẹ́ẹ̀kejì nọ́mbà tù àyẹ́sùlámà mínta náà fúri lè kẹlìmáàtì àyẹ́sùlámà wọ́n lè yọjú tó rà sáré há lọ. من تنافر الكلمات اوه حضرتنا معكم يعني كلمات تنافر الحروف يعني في حضرتنا يا عمي الله عيرين لا دانو من تنافر ان بتاكو كلمات في الحروف الحروف sẹ́tì ní ìtànà fúru ìfòrúfì àwọn lẹ́tà tí wọ́n ń sá fúnra wọn tó yẹ pé gbólóhùn ni ó wà wúwo létí kò ní í ṣe é pìlà hán bí irú kelmot mo fẹ́ wí àlè ẹ máa kọ́ lọ ní ẹ̀mí ìjà o àlè mo máa wí lẹ́ẹ̀kọ́ kan mi bíi ẹ sọ pé mislu àlè. Ohuwa ha àti àyín ha àti àyìn ẹ máa kọ́ lọ ní gbólóhùn dídì kan ní ìyìn sí ìparí rẹ o ẹ máa kọ́ lọ gbólóhùn kan náà ní ké alif lam ẹ ọlọ́run ẹlẹ́dàá alif lam ha ainu kọ àti ainu ẹ̀rí pé lábàáyẹn sọ̀rọ̀ pé alè ó oh, xa ìnẹ̀bàtì irúgbìn wọn lò fún sórí fún wọlé láhùn bó wọn ṣe àgbẹ̀ ọtí wọn ní òní lè má pẹ̀rẹ̀ wá sókè má pẹ̀rẹ̀ là mú wáyé lákà máa gbé tíráàkì ẹ̀ ní mọ kókó ohun tẹ́ni ká bẹ́ẹ̀. a ní kí ọ̀rọ̀ tó lè jẹ́ fàṣẹ ọgbọ́dọ̀ lànà tàná ẹ̀fọ́rẹ́ ìṣòro sànẹ́fù ìlẹ̀kọ̀rọ̀fọ̀ òun náà ni àwọn lẹ́tà tó ń sá fúnra wọn káàkiri wọn gbọ́dọ̀ jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà nìtumọ̀ rẹ̀ irú alì ohò xáà ohò xáà ìnẹ́bàtì ẹlẹ́kẹta àyẹ́sìlámù. من مخالفة القياس أن يسلم من مخالفة القياس ọlà nínú yíya pàṣítì náà alkiyas àfiwé àfiwọ̀n nínú náwà àti sọ́fù tuntun rẹ̀ lérò alẹ́ ajílálù àlẹ́ ajílálù nígbà tí fẹ́ wí náà ní àlẹ́ ajálè lélẹ̀ ajálè àwí àlẹ́ ajílálù lélẹ̀ ajálè àlẹ́ ajílálù àléfù torí ọlọ́run lélẹ̀ ajálè ẹni ọba tóbi. wọ́n fi hàn yí pé èyí tó lárúbá tó sọ hí ni ká sọ pé àlẹ́ àjálù sídíẹ́nsì kẹ́ni kẹ́ra sọ pé àlẹ́ àjìlálò kẹ́ni gbà mí mẹ́rin àlẹ́ àjìlálò eré ilé ni ti yapa sí báwọn oníṣọ́rọ́kù ṣe máa ń wí wọ́n máa ń kí ìbọnú ara wọn ni wọ́n ètò lẹ̀ sídíẹ́ àlẹ́ àjìlálò ẹrù fàṣẹ kẹ́ni gbà mí àlẹ́ àjálù fàṣẹ kẹ́ni gbà mí bí wí ẹlẹ́ẹ̀kẹrin ájẹmù kẹrin àyẹ́sìlámà àyẹ́sílámá من karahati asamu'i laha ọlà nínú kíkónira kí ti máa gbọ́ kọ́là nínú ìkórìíra etí kí tí ọtí àmà fẹ́ gbọ́ báyìí. bí ó wà pẹrẹ àyẹsìlámù mí ń kàrọ hàtì àsámọ́ìn làhá bíflù àlìjìríṣà alif lam jíìmù rọ ọmọ mi ọkọ ni jíìn ọkọ ni àkílódé ọgbọ́n ìwà lam àbí alif lam mim jim ra àbí alif lam jim ra ṣínu àti yá àti ọlọmọ àlejò oríṣà lè nafsi ẹ̀mí ni wọ́n ń pè báyọ̀ lórí pé etí gan ọ̀fẹ́ gbọ́ àlìjèrè ṣà ó rí i pé tọ́ bá gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn àti nẹ́fṣù èwo lọ́rọ̀ jù nẹ́fṣù yẹn ó lọ fèrè lẹ́nu sọ bí àárín ẹsẹ̀ rí nìyẹn ó gbóhùn tá a fẹ́ sọ nípa ọ̀rọ̀ àlùfàṣọ́hà àti bàlágà bá ti parí. wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ilmu wo. علم وافقر لا علم البيان علم المعاني لا في ذلك علم المعاني لا في ذلك كيف؟ وما جاء هناك سوى الله أتني علم البيان لا ده لا ده أتني بيان لا زي أقول ساجو فايق لي ما بيتوالي ونجاز ساجو màá ní ó ṣe bákan. ọyọ ìbọn sí bayan tẹtí kan yín mú bayan lọ́dọ̀ yín ìdẹ̀nà ẹja ti gbé. علم البيان يو يو يو يدملون يدملون wọ́n sì ń sin tíráàkì ah. wọ́n ní thirty ninety ìtọ́ ilmu ìbàyàní lọ́wọ́ kìí ṣe pa ní ìjẹ̀mọ́ kẹfẹ́ kẹ wo bẹ̀ lásán ni o kẹ fi máa fojú tọpa rẹ lọ pé kìí ṣe bá mú nǹkan tó jẹ́ tuntun kankan wá o ẹlẹ́dàá ilmu ìbàyàní. ẹ̀yà ìjà sọ wípé ilmu al-bayani tashbih at-tashbihu nígbàtà àti ẹjọ́ ọ̀rọ̀ ilmu al-bayani àti ẹ má gbàgbé pa lókó tashbihu sínú ó kó isti'ara sínú ó kó kinaya sínú ó kó majazi sínú àwa ni at wọn bá ń pè ní tashbih àwọn ni taswiru shay'in bi shay'in kí ni ẹ fi nǹkan jọ nǹkan. tẹ̀síbí ìṣe ń ìṣe ń áhárà kí ni ẹ fi nǹkan jọ nǹkan mi. lè wojú nítorí rírí kí ni nǹkan jọ nǹkan mi léwòjú dì nítorí rírí alákọ̀tún bàyìnàhùmá nítorí pé ìbátan ń bẹ láàrin àwọn méjèèjì láti fún wọn jọra wọn. tẹ̀síwìrù ṣẹ̀yìn bí ṣẹ̀yìn yíya fọ́tò nǹkan pẹ̀lú nǹkan ákàrà ìmíràn léwòjúdì nítorí rírí alákọ̀tún ìbátan bàyìnàhùmá. tí ń bẹ láàrin àwọn méjèèjì ọya mísìlù ẹ̀kọ́ mísìlù ẹ̀dá mi ló ń jèrè òun náà là ń bá lọ mísìlù ẹ̀ kọ̀ǹtínú ni àlè ó ń mù ìyá àlè ó ń mù ìyá àlè ó ń mù ìyá kàlì jámọ́lì ọ̀dàbí ràkúnmí àlè ó ń mù ìyá kàlì jámọ́lì ọ̀dàbí ràkúnmí. fi sọ́búrì nínú sùúrù ìfaradà. lẹ́yìn bó ti fìyà jọra fún mi nítorí aráàfin kàṣíbí wájú sábà yìí bẹ́ẹ̀ ni sùúrù tọ́lọ ọjọ́ káwọn méjèèjì pẹ́ sírí. mo fẹ́ ká yẹn kankan bẹ̀ yẹn wọ́n ń pe kan ní àríkánù ọ̀yà àlèmọ̀ṣábáhù ní àlèmọ̀ṣábáhù ẹ̀kọ́ àlèmọ̀ṣábáhù àríkánù tẹ̀síbí sẹ́tìwí àríkánù tẹ̀síbí nínú bí ká ti sọ̀rọ̀ náà láti yọ àríkánù tẹ̀síbí ẹ̀rí pé mẹ́rin ni gbogbo ẹ̀jẹ̀ àlèmọ̀ṣábáhù bẹ́ẹ̀ ọ̀yà àlèmọ̀ṣábáhù alákọ̀ọ́kọ́ one àlèmọ̀ṣábáhù ọyá kan wá ní àlùmọ̀sábà òun náà rọ̀ káwí yẹn ẹ dá mi lóhùn èèyàn ọmọ mi jọ àníta ni mọ̀sábà wò ó àríwá ni mọ̀sábà wò bèbí ọyá ẹ máa yọ ni wọ́n tẹ́ bá ti rí ẹ̀yìn náà ni ẹ yọ. èmi ọgbà pé bó ṣe rí nìyà o ẹ sọ pé àlè ó mú húwà lè mọ ṣàgbàhù bẹ́ẹ̀ ni húwà lè mọ ṣàgbàhù òun ni àlè mọ ṣàgbàhù. àlèmọ̀ṣàbáwò bìí nàmbà tù òun ni àlìjámalò àlèmọ̀ṣàbáwò bìí àlìjámalò ohun tá a fi jọra. ìkẹta wọ́n pe kíní kan ní àdáàtò tàṣìbíhì irinṣẹ́ tá a fi fi wọ́n jọra wọn. bàlágà ìṣègùn tó lọ títí kò lè mọ́tíra ìwé ìròyìn tẹ́ máa ń kà yín ló ti mọ yín la àdáàtò tàṣìbíhì àlìkáàf káàfù yẹn ni irinṣẹ́ tá fi fi wọ́n jọra wọn àdáàtò tàṣìbíhì àlìkáàf káf ẹ̀dá ẹ̀dá káf yẹn wọ̀n ká ẹ̀dá wájú hù ṣábà yìí nàbà fọ̀ ihun tí wọ́n fi jọra wọn tí ìyá àti ràkúnmí fi jọra wọn asọ́bùrù sùúrù. sùúrù ló jẹ́ wọn jọra wọn asọ́bùrù sẹ́tìrí pé kìí ti fẹ́ nǹkan tẹ̀síwò lè lè fi mọ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ tún mọ́ tẹ̀síbíhù tẹ̀ nǹkan nísìn tẹ́ ọyọ tún lọ mú nẹ́mbà mi àníwá àwọn tẹ̀síbíhì àwọn onírànà tẹ̀síbíhù ta ni ń bẹ lọ́dọ̀ yín sì mọ́ ìmọ̀ bó lè kú tọ́tẹ̀ mi tẹ̀ ń fẹ́ fún mi àníwá àwọn tẹ̀síbíhì àwọn onírànràn tẹ̀síbíìbù. ọ̀yà wáhì alákọ̀ọ́kọ́. التشبيه المفصل التشبيه المفصل التشبيه المفصل أما في تعريف يعني هو ما ذكرت والله سيدي بيت اسمه هو ما ذكرت فيه أركان يعني التشبيه èyí tí wọ́n dákọ̀ àwọn orígun tẹ̀síbíhù ń bẹ́ mọ́ọ́dún kìlá ti fi àríkánù tẹ̀síbíhì tàṣẹ kọ́ńsìn àlẹ́ àrùbá àti wọ́n dákọ̀ ogun orígun tẹ̀síbíhù ń bẹ́ wọ́n fi kápẹ́rẹ́ òkè yẹn lápẹ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n mo lè fún wa níbi àníṣe máa tu yẹ́bẹ́yẹ́bẹ́ aya ẹ̀tún sọ pé mísìlù ẹ̀tún mi wì Muhammadu. kalibahari muhammadu dàbí búdò fìlìjúùdì nínú ọrẹ. wọ́n tún pè tẹ̀síbíhù kan ní àtẹ̀síbíhù lìmójímọ́lù nàmbà tù nínú àwọn àníwáhùn yẹn là ń kà yàn àníwáhùn fúlàní àtẹ̀síbíhù lìmójímọ́lù. الذي يخزف منه òun lè yí tó ti kí wọ́n ha dànù níbẹ̀. àwọn lè yí tó ti kí wọ́n ha dànù níbẹ̀. ahadu ọ̀kan nínú. No. arukunaini wọn ha ọ̀kan nínú orígun méjì ahadu arukunaini ẹgbẹ́ sínú bákẹ́tì ẹ̀sìn bákẹ́tì lẹ́ máa kọ̀ntínú làáfáà yìí bóyá ni wọ́n ha dànù o. how tàbí wájíhù ṣàbàyè wọ́n sáhà kanu méjèèjì kúrò èyí wọ́n rí wọn ha kú nípa rẹ̀ ní tàbí ìhò àlùmọ́júmọ́lò. tí mo bá wí muhammadun mislu muhammadu alẹ́ asadi kí ni wọ́n há kó yẹn yẹn mọ́ mi. ẹ̀lú tá a kọ́ ẹ̀rì pé mẹ́ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ̀sẹ̀ yọ̀ kẹ́ńbẹ́ kí la ha kó yẹn ẹ́ ah, ah. ọlọ́run ẹ̀yàn ọmọ mi yóò bá mi lọ torí ọlọ́run ọdún ẹ̀ má wí ikú wí mọ́nú àwọn àríká mi ìwòláha kó mọ́láha wájú ìsábà ìkó àbí àdá tó tàṣì bí káwá ha kó bẹ́ẹ̀ ẹ́ ẹ tún wò dáadáa yá bẹ́ẹ̀ náà níwájú ìsábà ìlàha kó ajá ìgbó lẹ́yìn ọmọ yóò ti á mọ̀ nǹkan báyìí mo fún yín ní Muhammadu kalibahari filijudi a ti wí débi muhammadu kalibahari àwárí fìjúdi fìjúdi náà láti pè níwájú ìsábàáyì fún yín ìsọ́bù ìlàkùn níwájú ìsábàáyì fún yín fún òun tí a fẹ́ ṣe yín sí báyìí nítorí ọlọ́run. Ah! kí lè máa ń kọ bẹ́ẹ̀ ní kátírà kátírà tẹ ẹ̀mọ́ kẹ̀kẹ́ nìyẹn a tún kọ̀ nǹkan ní ìsìn bákan náà. ẹ̀mejì lónìí tí mo fún yín lápẹẹrẹ nísìn a ní alákọ̀ọ́kọ́ muhammadu oyè alimusaba káàfù yẹn jẹ́ àdá tó tẹ̀síbẹ̀ẹ́ alibahari jẹ́ mùsàbà òbí yìí wọ́n á sọ pé fèlè jù níwájú mùsàbà mọ́ wá wí fún yín ní ìsìn pé muhammadu kalẹ̀ ọ́sàdì kí lára kọ́ mẹ́. Ah, wọ́n sànù yẹn o yẹn o láìpẹ́ gbogbo rẹ̀ ṣe ń ṣe wọ̀lá. Ha-ha, kí ló dé? Ha-ha. Kọ́dà báyìí ni mo bá sọ pé Muhammadu ẹ̀kọ́ ẹ̀gún ní rí dámi lóhùn rẹ̀ náà ni mo bá ní ẹ̀sọ́ muhammadu asadun àpẹẹrẹ mi náà là ń mú lọ yẹn o mọ̀ kó ní kẹyìn awájú sábàyì kó àbí àdáàtú sábàyì àbí àdáàtú tẹ̀síbí mo wá ní muhammadu ìkíji rẹ̀ ní ìkíji àpẹẹrẹ yìí la ṣẹ̀ ní o ẹ̀sìn làákàyè o muhammadu asadun fi ṣajaati muhammadu muhammadu asadun kìnìún ni fi ṣajaati nínú akin kí la ha kó mẹ. ọlọ́run máa ń fún yín lálàáfíà muhammadu asadun fi ṣajaati kí la ha tó mẹ́. àdáàtò tẹ̀sílẹ̀ kódà òdì ní ọba àfikọ́ nínú nǹkan èèyàn jẹun kó tó wá ha nǹkan bẹ́ẹ̀ o. pọ̀ wọ́n tún kàkan ní àtẹ̀síbíhù ìbàlẹ̀ ìgò nọ́mbà tírì nínú mẹ́ta abẹ́ ìrìn kẹta nìyẹn nínú àwọn ọ̀rẹ́ tẹ̀síbíhù. التشبيه البليغ هو الذي التشبيه البليغ هو الذي هو الذي ايه yóò hàn káfù. mẹ́nihu àrùkù náà ni àwọn lèyí tí wọ́n ha orígun méjì kó ẹ má gbàgbé ìyàtọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìtaṣẹ̀ kọ́tẹ́ ọ̀kan nínú orígun méjì dàí ta kọ́tẹ́ ilé ìta wílì alígbogbo ẹ̀ ni wọ́n ha kú ẹ má gbé síra wọn wọ́n ha dànù kó bẹ́ẹ̀. àròkù náà ni orígun méjì ọyà sí bírákẹ́tì orígun méjèèjì òun ni àdátù àtàṣìbí àdátù àtàṣìbí. bàdà tó sábà ilẹ̀ fi pè ní àyìnlẹ́mọ̀ láti wí kan fún wọ́n wájú méjèèjì wọn hà dànù lẹ́ẹ̀kan náà. àtàlátò tẹ̀síbíhò àtiwájú sábà méjèèjì ni òsì mẹ́ ẹ má gbà wípé ìta akọ́tán ọ̀kan nu méjèèjì ni wọ́n ṣe kéde o ìnáwó hako lẹ́tẹ́lẹ̀ méjèèjì ni òsì nù rẹ̀ bí àpẹẹrẹ wọn bá ní àlẹ́ àálímù mísìlù àlẹ́ àálímù onímímọ̀ sirajun àtùpani onímímọ̀ sirajun àtùpani onímímọ̀ sirajun àtùpani. tẹ̀síbí yẹn ni wọ́n ń pè ní tẹ̀síbí olùbálẹ̀ ẹ má dà mí láàmú ìlérò pé máa lè tẹ̀síwájú bí àwọn tẹ̀síbí yìí torí ẹ̀ka pè mí lẹ́mìí mẹ́ta àwọn ti tó mélòó gan ni wọ́n sọ sínú sọ́ra yìí ẹ̀hẹ́n ìrólé ẹ̀rì bá sọ wípé àlẹ́ àálímú onímọ̀ àwa ní sẹ́ra àtùpá ni kí àwọn bá fi jọra wọn ni kí la yọ kó mẹ́ kí la ha kó mẹ́ ẹ̀dáhùn àdátò àti kí ni wọ́n wá tí ó sábà méjèèjì ní òsì mẹ́ ó yẹ ká sọ wípé àlẹ́ àálímú àsìràjì fílì hìdáyà ẹ̀tìrì bẹ́ẹ̀ sọ bá àrìyàn ṣe rí nínú tíra àyíjà mélòó àtọ̀ṣbíhùl mọ́rúsálú ما ذكرت فيه الأداة wọ́n lè fi tí wọ́n dákọ̀ àdáàtú níbẹ̀ irinṣẹ́ àwọn káàpù yẹn lẹ́ńbẹ̀ nìtumọ̀ rẹ̀. fẹ́ńfẹ̀ mi ba lọ díẹ̀ díẹ̀. ما ذكرت فيه الأداة نبدي بقى so wọ́n wí àdáàtú mẹ́ àdáàtú tẹ̀síbí ó wà nù rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn bí ká sọ pé adé kalimá yìí mislu ana kalima èmi dàbí omi. ana kalima ẹ ẹ rí pé kò síwájú sábà yín bẹ́ẹ̀. àdáàtù nìkan lọ́wọ́ àǹdá wọ́n máa ń wé àwọn nǹkan kan tọ́jọ́ wájú sábàyè ṣùgbọ́n èèyàn máa wá káàkiri ni ẹlẹ́ẹ̀kẹ́ kẹrin kọ́yìn àlẹ́ karùn-ún ti karùn-ún àtẹ̀sílẹ̀ ìhùlùmọ̀ mọ́hódì ìfàtì àwọn olèyí tí wọ́n há dànù mọ́hódì ìfàtì níníhù alẹ́ àdáàtù irinṣẹ́ kààyàn kò sínú ẹ̀ nìtumọ̀ rẹ̀ tí mo bá ní àlèjáwáàdù ẹ̀sìn mísìlò àlèjáwáàdù ẹ̀sìn fèsórí àti níbi eré yíyára fèsórí àti sórí àti ìkàkùkọ̀ lọ́mọ nǹkan sórí àti yíyára àsórí àti àsóòrù ló ń kọ yìí sórí àti yàrá bárikún ìtìmọ́ni ẹnì kan sọ pé kàbárìkì àlìjàwádù ẹ̀sùn fèsórí àti níbi yíyára bárikún xọ́ọ̀tìfòn bárikún xọ́ọ̀tìfòn ọmọ àbí ìtìmọ́ tí máa ń sẹ́ ń tí ó tún pamọ́. àlìjáwádù ẹ̀sùn ìsórí àti níbi yíyára barkun khatifun wọ́n dàbí ìtìmọ́ tí máa ń sẹ́yìn rẹ̀ barkun khatif barkun khatifu. sí nàmbà six àbí sẹ́wọ̀n lókun six àtẹ̀síbíhù lè mójímọ́lù ó súnmọ́ wa yẹn wà nínú tírà yìí àtẹ̀síbíhù àlìmùjìmọ́lù àdìlú àṣàlàyé rẹ̀ ní súnmọ́ rẹ̀ wọ́n àjìmọ́là rẹ̀ á wàá sọ kí ni òfin jẹ́ bẹ́ẹ̀. àtẹ̀síbíhù àlìmùjìmọ́lù àtikọ́ àtikọ́ méjìmọ́lù ta ni wọ́n ha wájú sábà èkó ọ̀dà ìmọ̀ ni àtúnrí yóò ṣíwájú jẹ́. àdìmúní àtẹ̀síbíhù dìmúní dọ́j àtẹ̀síbíhù dìmúní. ó ti pé inú ọ̀rọ̀ yẹn láà máa mọ̀ pé tẹ̀síbíhù wa tẹ̀síbíhù ò ní sọ lójú báyìí kò ní kílẹ̀ àmì ẹ̀fẹ́ yẹn ó tẹ́jú mọ́ dáadáa ní á àfijọ́ ń bẹ́ẹ̀ náà rẹ̀ àtẹ̀síbíhù bímú ní. هو تشبيه هذا ما قال هو تشبيه ẹtì wí àbí láàyò dọ̀rùn tẹ̀síwíwù kan ní àfijọ́ kan ní àní gbé sí fíhì láàyò dọ̀rùn fíhì láàyò dọ̀rùn fíhì àní gbé sínú rẹ̀. alimusabahu ń tà ń sàfijọ́ àní gbénu rẹ̀ wàlùmọ̀ṣàbàhù bí àti wọn dáàfin jọ nǹkan. fi sùrọ́tín àní gbé mùṣábà àti mùṣábà wò síbẹ̀ níbi àwòrán kan fi sùrọ́tín min suwari àtẹ̀síbẹ̀ kò ní í síbẹ̀ nínú àwòrán kan nínú àwọn àwòrán tá a máa fi mọ tẹ̀síbí kò ní í síbẹ̀. láyé dàcúfìhì àlùmọ̀ṣàbàhù àlùmọ̀ṣàbàhù bíhì fi sùrọ̀tìn mìsúwárì tẹ̀síbíhì àlùmọ̀àrúfàtì nínú àwọn àwòrán tẹ̀síbí tá a mọ̀ pọ̀ sẹ́ẹ̀dì gbọ́n bali bí kò sí pé yúlí mahani àwa láàmà ṣàkíyèsí rẹ̀ yúlí mahani a ṣàkíyèsí rẹ̀ pétẹ́rì kìí bì nínú gbogbo àwọn ọ̀rọ̀. ó ní àtàṣìbíhù bímù ni àfijọ́ eléyìí tó ṣe wípé ọ̀sán wà nínú ọ̀rọ̀ ó kó sínú ọ̀rọ̀ kì í fi pa lè rí báyìí so ọlọ́run náà ní tàṣìbíhù àwọn ní tàṣìbíhù kan láyé ó dàrú lè mọ̀ṣábàáhù àní mọ̀ṣábàáhù sí wà lè mọ̀ṣábàáhù bíhì àti mùsàbàhù bíi fi sùrọ̀ tí nínú àwòrán kan min suwari tashbihi al-ma'rufa nínú àwọn àwòrán tashbihi tá a mọ̀ bali yoli mahali bí kò fi pa máa ṣàkíyèsí rẹ̀ á sọ yoli mahali maha yoli mahali fi tẹ̀ríkì nínú àgbègbè ra wọn. ẹ ká sọ ká sọ pé àlẹ́ àìlúmọ́ ká sọ pé àlẹ́ àìlúmọ́ ẹ ti wẹ̀ àbí ká ní àlẹ́ àìlúmọ́ àwa sọ wípé. muslim máa ń ṣe yufidul hidaya ẹja wí bẹ́ẹ̀. alẹ́ ìdáyà ní máa ń ṣe ní láǹfààní ìmọ̀nà ni kí wọ́n sọ pé alẹ́ ànúòrò ẹ̀kàn sí kọ́má ànúòrò yóò ní irú tọ̀rí ikọ̀ ẹ̀rí bá fi jọra wọn ní ẹ̀sìgẹ́sì àtọ̀rí ikọ̀ ìtumọ̀ ẹni pé ó ti já sí wípé wọ́n ti ń pè ìmọ̀ bó ṣe lè tìyàn láǹfààní ìmọ̀ náà bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ náà abẹ́ ìmọ́lẹ̀ ó lè ṣe kí ni ọ ó lè fọnà máa yàn ẹlẹ́ẹ̀keje wọ́n ń pè tẹ̀síbíhù kan ní àtẹ̀síbíhù ìmọ̀kọ̀lóòbù wọ́n kọ̀ lábà rẹ̀ àfijọ́ tí wọ́n yí áyànjú ògùn tẹ̀síbíhù yẹn ara sọ. المخلوق الشريف مهم هو التشبيه قلوب من القلب يجي تشبيه وتما يجي آه هو جعل هو جعل àyìn mọ́ máa rí ja'alu alimushabahi mushabahambihi tọ́sọ musaba òdì musaba òdì ja'alu alimushabahi mushabahambihi kéèyàn sọ mùsábà òdì mùsábà òdì dìde áì pẹ̀lú pípàpè mọ́ra àbí píparọ́ pípàpè mọ́ra náà ní ẹjá pé a ná pípàpè mọ́ra pé a wájì àṣàbáyé nígbà pé mọ́ra pé wájú ìṣàbá yìí ń kọ́ ọ fíyì bìtì àáyí anà wájú ìṣàbá yìí fíyì àkùwà. abẹ́ sọ pé wájú ìṣàbá yìí lára nǹkan tá a fẹ́ tá a fi ń jọ nǹkan ẹni ó lágbára lára rẹ̀ jù wà á zàrọ̀ ó tún hàn sí bí àpẹẹrẹ ṣé àwọn àpá aṣọ lẹ́ẹ̀kan pé a ní muhammadu kalbahari ẹgbẹ́ kí ẹ wá lọ sọ pé albaharu ka muhammadu kò tí ì yọ bẹ́ẹ̀ ká lọ pé albaharu ka muhammadin filijot makolobu lélẹ́yìn ẹ dákun nínú ọdún àtẹ̀yàn èwo ni ọ̀rẹ́ rẹ̀ pọ̀ jù jàmá ẹ dáhùn ẹ èèyàn ọ̀pọ̀ ńlá àwọn ọmọbìnrin ọpọlọ yín ó slow gidi lójú pé ah. ẹ má dá mi lóhùn kí wọ́n lè mú mi tán ní ẹ̀rọ tó bá lọ sí ọ̀dọ̀ òkun àwọn ọ̀pọ̀ ọdún sọ pé èèyàn ni àwọn eléyìí gẹ̀ẹ́sẹ̀ láwọn ọmọ mi gan ni wọ́n ń ṣe tẹ̀síwò mọ̀tìlógún àwọn ọmọ òpònú yìí wọ́n ṣe tẹ̀síwò mọ̀tìlógún ìwọ̀n tí wọ́n wí kọ̀rẹ́ẹ̀tì pẹ̀lú ohun tá à ń kọ́ lọ́wọ́ tó di é so tẹ̀síwò mọ̀tìlógún làwọn ọmọ mi ń ṣe so ó do ní o ó ṣe ó do ọ̀rẹ́ tiẹ̀ pọ̀ ju tèèyàn lọ náà pé kí wọ́n tó bí àwọn baba ńlá bàbá wa ni wọ́n ti mú odò odò òṣìṣẹ́ àtìkẹ́ẹ̀tì rẹ̀ ṣùgbọ́n èèyàn ti mú

yóò sì jù bẹ́ẹ̀ lọ yà ká rárá rẹ̀ ìkẹjọ náà yà jẹ́. ọ̀yà wọ́n ń pè tẹ̀síbíhù kan ní àtẹ̀síbíhù tẹ̀mùfèèlì. àtẹ̀síbíhù àtẹ̀mùsílì jù tẹ̀síbíhù ní àpẹẹrẹ mo á fẹ́ ṣàlàyé rẹ̀ mọ́kánà mo sì wà nù táyì ní ṣègùdì tó kéré dáadáa mọ́kánà wájú òhùn. àwọn lè lọ pé wájíhù rẹ̀ ń kọ́ mọ̀ntàzà wọ́n fà á ẹ mọ wájíhù tí mi ẹ̀yẹn wájíhù ṣàbàyí sóti tọ́ba wo òṣèré tó kọ pé máa ká náà wájíhù ṣàbàyí. mọ̀ntàzà tí wọ́n yọ mímu ta àjíjì níbi nǹkan tó ló ń kà máa ká ná wájú ṣàbàhí mọ̀ntàzàá mímu ta àjíjì bí àpẹẹrẹ àsùráyá ìràwọ̀ kan ló ń pè àsùráyá alif lam sa rọ ya alif madi ẹ òwe títẹ̀ sí ni mo fi kọ̀ǹkan fún mi wọ́n dàbí ní sẹ́ẹ̀tì ẹ̀gzámù ni hmm. ní tí màá rí bẹ́ẹ̀rẹ̀ ni àsọ̀rọ̀jà ka ọ̀nkódì alẹ́ ẹ̀yìnàbì àsọ̀rọ̀jà ka ọ̀nkódì àyìn nùnù ọ̀nkọ́f wọ́ọ̀ balẹ̀ ka ọ̀nkódì àlẹ́ẹ̀ẹ́nẹ́bì ìràwọ̀ sọ̀rọ̀ ayádẹ̀bí ọ̀dà bí i kébí ibi ọ̀pẹ yẹn sọ́ládù tí máa ń bẹ́ẹ̀ àwọn kóró tó máa gbìn wọn ni bó ṣe rí nìyí sọ mọ̀láàlá nànà kì fòfúnà kọ́lọ́ǹkọ́ tún kádàrà fún wa níjọ́ àyèyàwó mi yọmọlá àrùbíà ha sáà lè rí kọ́ bá àlè rí kọ́ bá sáà tù àwọ̀ nǹkan kan nù mùsùlùmá kẹ lọ ha gbogbo ẹ̀ sórí màá bèrè lọ́wọ́ yín mo ti bá yín sọ di kékeré oògùn mọ́ dàbí alára ló ń bọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك